rọjẹ́ àfi mi bójú mi ń tàn àbẹ́tì mi ń tàn mí jẹ ni skul ọmọ yẹn ti dúró nìyẹn tí <laughs> ẹ̀ dúró olórí olórí olórí ṣé ká ní ìwọ fúnra ẹ ló ní ọmọ yìí tó happen to be probably the only child tó ní the only daughter tó ní tó wá jẹ́ victim orú tó ṣẹlẹ̀ yìí so ìgbésẹ̀ tó máa gbé ni pé the next thing dẹ̀ ni pé kò stop school ọmọ yìí fine nature ti stop school ẹ̀ for a while pause ló yẹ kó jẹ́ kó yẹ kó jẹ́ full stop ìwọ́n sọ́ọ̀sì wípé ibi tí education ọmọ yẹn máa tọ́ sí nìyẹn. <coughs> Mr. Fagunwa tó mọ̀ ọ̀rọ̀ sọ tó mọ̀ tán pa. ìyẹn mi. lágbára Ọlọ́run torí mo realize pé ọ̀rọ̀ yẹn ń jó yín níbi tẹ́ jókòó sí yẹn. wọ́n abiyamọ ni mí ó kámi lára náà ó kámi lára náà. abiyamọ abiyamọ ni ṣé tó bá jọmọ tiẹ̀ ni wà ní education ẹ̀ stop káyé ẹ̀ stop síbẹ̀ that's my question for you. bàtà ìwájà bẹ̀mí mi ò ṣàbíyamọ no mi mi mi mi mi mi mi mi mi mi ò tí ì rí ẹ̀rí because abiyamọ gidi ò ni kókó kò ní máa gbàyàn nímọ̀ràn burúkú ìmọ̀ràn burúkú. sòwò sì torí pé wọ́n bímọ kí yasùlẹ̀ á lọ kú dànù. kò lè kú náà ó yẹ kó encourage ọmọ yìí nìyàwó. kọ́ encourage lọ́dọ̀ yìí. lọ́nà wo. ṣé ìwọ mọ̀ wípé. sọ̀rọ̀ lẹ ti ẹ̀ ń sọ ìṣá. ṣé ìwọ mọ̀ pé tó bá lè mọ ọmọ yìí jù tí ò bá sí ya ilé ó lè lọ bínú gbé nǹkan jẹ. ìgbà tí ògbé jẹ kí ló kù ẹdẹ ń wò mí ràn ní. Ah, olórí olórí ìgbà tí ògbé nǹkan jẹ. Ah, ah. lọ́mọ tẹ́ pé tí bá lọ tí bá lọ sílé wọn kò sígbà kan tí bá rọmọ ẹ báyìí àtọwọn àtàwọn ẹgbẹ́ ìmọ̀ máa bá sọ ẹjọ́ sọ fẹ́ fògbọ̀n náà ni sọ fẹ́ fọ fẹ́ǹsì ó fẹ́ fọ ó fẹ́ sáré jọ ẹlẹ́dàá ẹ̀ lọ ni because ó lẹ́gbọ̀n obìnrin ẹ̀gbọ́n òrìrìn ìdọ̀tí ìyá ẹ̀ náà òrìrìn ìdọ̀tí kò sígbà tí kan ti bá kọjá wájú ilé àwọn yasùlíà ìdí ẹ̀kọ́ ẹ̀ ló máa ń jókòó sí Yàtúndé lẹ́yìn Yàtúndé àkàrà ẹjọ́ ìwò mi ràn ni ọmọ yìí kò sígbà kan tó bá dẹ̀ dáàdì wọn tí máa ń bá sọ̀rọ̀ ẹni ìkọ́ rojọ́ ni tùlẹ́ àtúntì la tùlẹ́ kò dé sígbà bí ìyá yẹn ṣe ń hustle tó ó fẹ́ ká ọmọ yìí lọ sí school ni. that's not the point that's not the point here. ibi tí mo lọ ni ẹ̀yin ni kẹ́ jẹ́ kí n land ẹgbọ́n mi ẹ kí n land. kí ló ṣe ń sìn. kí ló jọ pé mo ṣe. kí ló ṣe ń sìn èyàn lè fọwọ́ bá yín ṣeré. tó o bá tún bá mi tra irú ẹ̀ máa rẹ̀ ń kù. gbogbo nǹkan lẹ máa fi ń bínú. máa rẹ̀ ń kù. gbogbo nǹkan lẹ fi ń bínú ẹ nífẹ̀ẹ́ kò sí fẹ́nu yín bẹ́ ṣe wà ìfẹ́nu yín ti ó ti yọ ó ti pòórá ó ti yọ bí òrì kò sí fẹ́nu yín. ìwọ ló nífẹ̀ẹ́ tó fi fẹ́ pé ká yọ ọmọ ọlọ́mọ lóṣooṣù kan torí pé ó ti lóyún ìwọ ló nífẹ̀ẹ́ sísá ìfẹ́ bí èjì òwúrọ̀ alágbára ẹlẹ́dùnmọ́ ṣé tó bá jọ mọ̀ tiẹ̀ kó dẹ̀ lẹ́fẹ́ kò pàyọ́ lókèdè kù èmi ò lè bọ tó bá jẹ́ pé mi ló ṣẹlẹ̀ sí mi ò lè bọ ìyá kí n tún b mi ò lè máa báyà. ọmọ ní ìbájọ ni àbáyọ. Ah, ẹjọ́ lẹ fẹ́ rò bí mo ṣe wà yìí mi ò lọ patí mọ́ tí n bá dìde pé tẹ́ bá ṣe tán tẹ́ ẹ preach tán tẹ́ ẹ ṣe lecture yẹn tán màá wá dìde màá wá gbálẹ̀ yasùdíà lọ ṣẹ́rọ́ ọmọ yẹn àtẹ̀mí àti yasùdíà àjọ máa lé ni kó bá jẹ́ ọmọ ọdún kó bá jẹ́ pé ọmọ fifteen years old ló fún ní oyún kó bá jẹ́ ninety nine àmọ́ débẹ̀ ilé ayé tó fẹ́ jẹ yẹn ọmọ tó ti sọ wípé ti júwèé ibi tó fẹ́ kọ́ sokùn mọ́ lọ́rùn òun tó ti sọ pé òun ò fẹ́ ọ̀rọ̀ ẹnu bàbá àti ìyá òun o kò wọ òun létí mọ́ àwọn ọmọ tẹ́pẹ́ tí wọ́n bá ti ń bá sọ̀rọ̀ lọ gbé omi wá a ti máa gún pa a máa ranjú a máa ranṣọ tí ìyá bá sọ̀rọ̀ sí àpòṣe irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n ti júwe tó ìmọ̀ pé ìyá àwọn ó ti bá wọn sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kò gbọ́ ni tó irú ọmọ bẹ́ẹ̀ yẹn máa filẹ̀ ayé struggle and bustle tó wá yẹ̀ wá jẹ yẹn a jẹ́ a mú mi sọ àtún support. wọ́n abiyamọ gidi òun ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ wọ gẹ́gẹ́ yẹn gẹ́gẹ́ yẹn abiyamọ gidi òun ṣe bẹ́ẹ̀ yẹn. Ah, ah, ah, ẹ má wọn sinmi lẹ́sìn jọ. abiyamọ òun ṣe báyìí. no no wọ́n kí ni bọ́lá ṣẹ́yìn lẹ fún ìyá sùlẹ́yà lórí ni. ọwọ́ yẹn bí àmì lára mi. àbẹ́yìn lẹ wà ń di ọ̀rọ̀ sùlẹ́yà ni. ṣẹ́yìn ni. ok èmi ni orí mi ò tètè búùtù. mọ̀ pé tí n bá ní kọ́ lọ ilé ọmọ yẹn ọmọ yẹn á wá wá á wá jẹ́ ilé wa àpàtà tí wọ́n ah! fi lè jẹ́ ilé wa lọ́mọ yẹn ń bọ̀ tí n bá fi tó bá jẹ́ ilé wa tí n bá fi bàtà wá orí rẹ̀ tó bá jẹ́ ilé wa lọ́mọ yẹn ń bọ̀ tí n bá yín read my lips tí n ò bá yín. lips ẹ̀dà ah! lips ẹ̀dà gbé wá. oh really gbé wá ẹ̀gbọ́n mi really like ah gbé wá no no no no no gbé fún ọkọ nẹẹtì ọkọ ọlẹ ọkọ ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni gbogbo ẹ ń lè sọ ẹ ń ṣe àbí ẹjọ́ ẹjọ́ náà téèyàn bá pè mí tó fọ̀rọ̀ lọ mí ní ọgbọ́n ti tèmi mú the explain bó ṣe yẹ kó rí because ọmọ yẹn ló sọ wípé life tó ń fẹ́ yìí ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi dẹ̀ wá gbé ọ̀rọ̀ yẹn wọ́n gbé parí nǹkan tèmi ń jẹ́ kó jẹ ẹjọ́ tó yẹ. tí ọkùnrin bá dẹ̀ ti gbé ọ̀rọ̀ oyún parí báyìí ó yẹ kéèyàn bùsọ ni náà ẹ dẹ̀ ti mọ̀ wípé tí n bá dúró sórí ọ̀rọ̀ tí n bá sọ pé nǹkan tí mo fẹ́ ṣe rè yes mo máa ṣe ni ṣàwárí ohun tó click sórí mi mo máa délé yasùn yá bye bye bye tí n bá dẹ̀ débẹ̀ èmi ni mo máa ránṣọ ọmọ pé kọ́mọ yẹn lead wa kó nìṣó tó bá lọ jẹ́ pé ilé ẹni tó fún lóyún wá lọ jọ ilé wa ó jọ ilé wa a tún wá wọlé on arrival on getting there ó wá lọ jẹ́ ẹ̀gbọ́n mi ah! máa ròyìn fáyé máa ròyìn fún CNN ẹnu fara mi báyìí máa fẹ̀yìn sí ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ah! ìyá àtàwọn tó mú ẹ dáràn ẹ kẹrin ẹ kẹja. CNN nìkọ̀kọ́ wàá ròyìn forísun Eh? gbogbo Orísun ma gbọ́. ṣògòrò ẹni kejì wa ni pé lálẹ́ òní ìròyìn àgbáyé nǹkan ṣe ó ti rẹ̀ ó mọ̀ kan ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó tó ọmọ fún èmi fúnra mi lòrórò kúrò sẹgbẹ so ìwọ yẹn ìwọ yẹn ọmọ mi máa bí ọmọ kan tó mọ lè ṣe máa máa fọwọ́ sí gbẹ ẹnu ẹ̀gbọ́n ẹ because bá ṣe ń gba ọjọ́ tẹ̀ ń gbẹ̀yìn ọ̀rọ̀ tí ò àbúrò mi ò àwọn ń sọ̀rọ̀ bẹ́yẹn ẹ̀gbọ́n tó tọ́ tó ní kinní mọ̀rọ̀ tútù ẹ̀gbọ́n tó máa fàyè ara ẹ̀ sí ipò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó ní máa pariwo tó ní máa gbọ́mọ mi bí ajá tó tẹ̀ máa treat me for once like a lady ara sọ́kà àwọn ah, ah, ọkọ mi mo dẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ò dá o kò yẹ kó treat ọ̀rọ̀ yẹn kò yẹ kó sọ fún ìyàsùlẹ̀ akókò lọ jẹ̀bà kọ́ sùn fine o lè rẹ̀ wọ́n kò tó bá o lè rẹ̀ wọ́n tẹ́ àbí nǹkan kan tó bá ti débẹ̀ má bá wọn sọ báyìí o fún ìdí èyí ìdí èyí ìdí èyí ni irú ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá ṣe bẹ́ẹ̀ yẹ ẹ̀ máa lè jáde nǹkan báyìí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ àgbàlagbà máa ń ṣàlàyé ọ̀rọ̀ tó yẹ pé àwọ̀ orí

Ah, àṣírí yín tó àṣírí yẹn ó ti tú àfi kí n débẹ̀ kan ní kọ́mọ yẹn mú wa lọ lé ibòmí o tí ò bá pè yín sínú option ẹ̀gbọ́n máa sọ sílẹ̀ mú ní ah, ah, ọmọ mi àbúrò mi má bínú àbí àbí á ti yé. wọ́n ti yé. ẹ̀ẹ̀mọ̀jọ ẹ̀ẹ̀mẹ̀jọ yẹn wọ́ lọ. mi ò lè lójú ọwọ́ fún ẹ mi ò lè lò fún ẹ àbí. mo pàlù fún ẹ ṣé orí nǹkan tí mò ń sọ fún ẹ yáa jẹ́ kó wọ ọpọlọ ẹ̀ tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sọmọ ní láyìíká èèyàn àmọ́ àmọ́ kọ́ ṣe kí ni. kí wọ́n lé sùlíà jáde kọ́ lè jáde iṣẹ́ kọ́ máa kó kó aṣọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni kọ́ máa fún ní owó kọ́ máa fún ní anything kó lọ kọ́ gbọ́n kọ́ máa lọ kọ́ gbọ́n ọmọ tó lẹ́nu yá òun rùn nìkan ló ti máa kọ́ ọmọ bẹ́ẹ̀ wálé because ó ti ó ti ó ti dójú tì yẹ ẹ̀ ọmọ yẹn dójú tì yá ẹ̀ ní lọ́mọ tó ń struggle tí òṣè pọ́wọ́ yẹn wà lé owó kúnlé tí òṣè owó kúnlé omi yá lé nílé wọn iye ìkọ́ ń lówó lé wọn lẹ́rù lẹ̀ ọba ti ẹ̀pọ̀ ọmọ tó lówó lé ní bàbá àfowó àfowó àti mọ́tò àfisìn lọ ó dẹ̀ pé yẹn tí yẹ ò bá ta ẹ̀kọ́ wọn lè jẹun alẹ́ òwa lóru oyún egbèrè èmi tí má bá wọn lé lọ rè bẹ́ẹ̀ ni kókó gbà pọ̀ ọmọ mẹ́ta lòún bí ẹ̀ẹ̀kan tó kù ti rìn lọ. tó tó bá yẹ pé ọ̀nà tí wọ́n fẹ́ gbé tiẹ̀ gbà èmi á gba àwọn tó wà nílé nímọ̀ràn tó dáa lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ tèmi o tèmi dẹ̀ rò pé ọ̀rọ̀ tó ní làákàyè tèmi fẹ́ sọ ilẹ̀ máa tẹ̀lé tínú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ṣe rí ó ní àkìmọ́rin kò rí ọmọ mi orí dẹ̀ ti mi nìyẹn ọbẹ̀ ti gé ọmọ tá à ń pè sùlùyà ẹ̀ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́nu ó lè ṣẹlẹ̀ sọmọ tẹ̀yìn náà ó lè ṣẹlẹ̀ sọmọ ẹnikẹ́ni the next thing kọ́ ni pé ká ẹ lé àwọn ọmọ ìbọn ta o èkíní ọgbọ́n wọn ò tíì tó láti lọ dálé ayé gbé. ẹ má sọ nǹkan sáwọn èèyàn lẹ́nu ọgbọ́n àwọn ọmọ tó mọ ibi tó ń lọ. ìdẹ́yìn rò wípé àwọn ọmọ yìí mọ̀ ó ṣeé ṣe kó pé bóyá látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àbáwọn fọ́nrán tí wọ́n ń wò lórí amóhùnmáwòrán káàkiri ló ti ṣe é ìmí ò ní ẹ pé wọ́n fi bá ṣe pọ̀ ni ohun tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àmọ́ ẹ jẹ́ kọ́ àwọn ọmọ yìí wọn lọmọ ẹni ò ní burú títí títí ká lè fẹ́ kù pàjẹ́ ẹ má wàá gbàgbé ọmọ tẹ́ ẹ ẹ fẹ́ lé torí pé ó gboyún yìí ó lè padà wá jẹ́pọ̀ ló máa bu yẹ̀pẹ̀ tó dáa sí yín lójú lẹ́yìn wọ́ ọ̀la. a níwẹ̀ ò dáa ẹ má ṣe ọ̀rọ̀ sọ mi ò sọ pé wẹ̀ ò dáa ọmọ lè níwà gidi àmọ́ kó ní kó ní orí kúkú kó sọ pé tinú mi ni mo máa ṣe irú ọmọ bẹ́ẹ̀ you put them in their place. ṣé ìwọ yìí ò lórí kunkun wo bó o ṣe ń bá ẹ̀gbọ́n tiẹ̀ tó jẹ́ bàbá tiẹ̀ kékeré. bí mo ṣe lórí kunkun tó nítorí pé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi stubborn ah! and I must show you say I stubborn pass ẹ̀gbọ́n mi ṣé you say stubborn. I go tell you say I stubborn pass. Tell nìwọ yìí. bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe bọ̀ bí mo ṣe ní agídí inú mi yìí But kò dẹ̀ sí nǹkan méjì ẹ̀yin lẹ kó agídí yẹn ni mi But bọ̀ ẹ̀gbọ́n mi mò junior. tọ́jú yín o mo ṣe ń dáadáa o mo ń ṣèṣe àbúrò mo raṣọ sí lọ́rùn mo ra bàtà sí lọ́rùn. mo ní kó má máa sọ àwọn ọ̀rọ̀ àlùfáà yìí. máa sọ máa sọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pọ́nmọ́ dáadáa ní mí. that's not, that's not the point. máa sọ fún tèmi bá yín sọ jàre ẹ̀yin èèyàn gidi ńlé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ má jà fi ọwọ́ ta àwọn ọmọ ìdànù nítorí pé ọpọlọ wọn ò rí lè gbé nǹkan tí ó dẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn ẹ̀bùn òtútù bá wọn sọ̀rọ̀ ohun àkọ́kọ́ tẹ̀ máa ṣe tèmi rò pé ọlọ́pọlọ pípé bíi tèmi tètè tí mo rò pé tó yẹ kẹ́ ẹ tẹ̀lé wọn ni wípé ẹ fara ẹ bí ọmọ ẹ tùbí nù tá lẹ́ni tó ní oyún tọ́lọ́run bá ti wá sí tẹ́ ẹ mojú mọrí mọ́ ẹni tó lóyún ẹ ẹ pò bí ọmọ yìí náà kẹ́ ẹ jọ ní gbólóhùn wípé ọmọ kékeré làwọn méjèèjì tọ́lọ́run bá ẹ lè bá a ṣe torí bá a ṣe tó gbé oyún yìí tó sì bí i kò sí tó ní pé kéèyàn ọmọ padà sílé ìwé gbogbo àfojúsùn ọmọ yìí ó sì lè méèkì ẹ ó lóun fẹ́ di dókítà ó sì lè di ó lóun fẹ́ di lọ́yà ó sì lè di ṣe bẹ́ẹ̀ yàn lọ́sẹ̀ṣẹ̀ lọ padà tó lọ ṣe wáìkì ní àdéjọ forty ó dẹ̀ ṣe ní life tẹ́ bá ti wá tá a dànù tẹ́ bá ti wá tá a dànù ṣó lè ní ọ̀la yẹn mọ́ ohun tí mo sọ pé ó yẹ kí ìmọ̀ràn tó yẹ kí ọmọ ẹlẹ́nu fẹ́lẹ̀ tó yẹ kó gbà ya àsùnbíyá nìyẹn ṣùgbọ́n kò ní lọ́rọ̀ gbọ́ wọ́ọ́ kó o tó dọ̀dọ̀ ya àsùnbíyá fúnra mi fúnra mi máa ń pè ya àsùnbíyá máa bá wọn ní gbólóhùn kì í ṣọ̀rọ̀ òṣì yamayama tó ń sọ lẹ́nu yẹn lọ pé báyìí níṣẹ́ yín náà ní gbéborun yín náà ẹ sì máa ṣe gbéborun ń jọkọ̀ tẹ́ pé omi ata ni wọ́n á dàlú yín lójú ẹ̀kú délé wá gbé bá mi náà ni. bárọ̀ bá dá wà lálẹ́ tán ọ̀rùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí ẹ gbé wá bá mi lẹ̀ èmi náà làbúrò yẹn èmi ni mo fowó rọ gbogbo ẹ̀ èmi ni mo gbogbo ibi tí lápsìsì yín wà èmi mo fowó di. Hmm. ṣíọ